mo kì í káàbọ̀ sí ajá balẹ̀ ìròyìn amúlùdùn mẹ́wàá látòrí ayélujára ọ̀làmìdí ọ̀làsànlóye lórúkọ tèmi ní nọ́mbà ẹlẹ́ẹ̀kẹwàá ọ̀pọ̀ àwọn èèyàn lórí ayélujára ni wọ́n ti ń kí ìlú mọ̀ọ́ká òṣèré bímbọ́ adémọ̀ye kú oríire ayẹyẹ ọjọ́ ìbí èyí tó ń ṣe ní ọjọ́ ti òní bẹ́ẹ̀ náà ni àwọn olólùfẹ́ rẹ̀ ń fi àtẹ̀jíṣẹ́ ránṣẹ́ sí lórí ìtàkùn ayélujára wípé a ṣe ọ̀pọ̀ rẹ̀ nínú owó ọlá àti àìkúbálẹ̀ ọ̀rọ̀ ní nọ́mbà ẹlẹ́ẹ̀kẹsàn-án ìlú mọ̀ọ́ká òṣèré àti oníṣòwò Faith Morell ló gba àwọn ènìyàn nímọ̀ràn wípé wọ́n rí dájú wípé wọn kò bá olólùfẹ́ wọn jà tàbí ní gbólóhùn àsọ torí ọjọ́ àyájọ́ olólùfẹ́ kù sí dẹ̀dẹ̀ nítorí ohun tí àwọn ènìyàn fẹ́ fi kẹ́wọ́ nìyẹn ó ní gbogbo ohun tí wọ́n bá ṣe fún yín pátápátá ẹ fi ṣoṣù kí ẹ fi para ó ní nǹkan táwọn olólùfẹ́ mi wá nìyẹn kí wọ́n ba lè má ṣe ẹ̀tọ́ wọn fún olólùfẹ́ wọn ó ní ẹlòmíì ò tiẹ̀ fẹ́ gbéyàwó rẹ̀ jáde tàbí aya àfẹ́sọ́nà rẹ̀ jáde tàbí ra nǹkan kan fún ó ní ara máa wá kan kékeré kan tá a máa fi kẹ́wọ́ kó ba lè má ṣe ohunkóhun ó ní ẹ wo ẹ̀yin tèmi lórí ayélujára ó ní ẹ já ayélujára yín ó ní kò sí bí wọ́n ṣe lè múnú bí yín tó ó ní ẹ rí dájú wípé ẹ kò bínú ó ní lẹ́yìn ọjọ́ àyájọ́ olólùfẹ́ ó ní ohun tó bá wìn òun ni kẹ́ ẹ ṣe. ní nọ́mbà ẹlẹ́ẹ̀kẹjọ gbajúgbajù òṣèré Alex Ọlásánní ló fi fọ́nrán kan sórí ìtàkùn ayélujára rẹ̀ láti ṣàfihàn ohun tó ń là kọjá ó ní kẹ́nikẹ́ni má ṣe sọ̀rọ̀ nígbà tí òun bá ra mọ́tò tàbí kọ́ ilé ńlá nítorí ní ìsìn tóun jìyà nínú òjò ẹnikẹ́ni ò rí òun ó ní nígbà tí òun bá wá ń jọrọ ọbẹ̀ tọ́ láwọn èèyàn kan máa wá máa tẹnu bọlẹ̀ kiri ó ní à ẹ wò láì láìpẹ́ láì jìnà ọ̀rọ̀ òun á tó dìyànù fáwọn ènìyàn ẹ jẹ́ ká wo díẹ̀ níbẹ̀. see i have to do this video for future purpose torí tó bá dọjọ́ iwájú ti bára arrange delivery mo ń ṣe ní òjò yìí o see ilé client mo wá yìí o mo ń ṣe delivery ní òjò ṣẹrẹ́rù o ṣẹrẹ́rù o if i should now build my house àbúrò arrange máa sọ̀rọ̀ ní nọ́mbà ẹlẹ́ẹ̀keje gbajúgbajà òṣèré ọpẹ́yẹmí ayéọ̀lá ló fi fọ́nrán kan sórí ìtàkùn ayélujára rẹ̀ níbi tí arákùnrin kan ti ń sọ ẹ̀dùn ọkàn rẹ̀ wípé kí ló dé tó jẹ́ wípé àwọn òṣèré adẹ́rùnpòṣénú àti àwọn tí wọ́n lórúkọ ni wọ́n máa ń fún lámì ẹ̀yẹ ní òkè òkun àti orílẹ̀-èdè nàìjíríà ó ní ó yẹ kí wọ́n máa fún àwọn tí wọ́n ń darí sinimá àti àwọn tí wọ́n ń ṣàmójútó àwọn ibi tí wọ́n máa ń lò ó ní àwọn tí wọ́n ń ṣàmójútó ibi tí wọ́n ń lò gangan ni wọ́n máa ń ṣe iṣẹ́ tó pọ̀ jù ó ní àmì ẹ̀yẹ tọ́ sí àwọn náà wípé kí àwọn tí wọ́n máa ń fún fáwọn èèyàn ní àmì ẹ̀yẹ yìí ó ní kí wọ́n tú èrò wọn pa ó ní kí wọ́n rí dájú wípé nígbà tí wọ́n bá máa fún àwọn òṣèré ní àmì ẹ̀yẹ mìíràn ní ọdún míì bóyá láyálà ọdún yìí ni tàbí ọdún tó ń bọ̀ ó ní kí wọ́n rí dájú wípé wọ́n fún àwọn tí wọ́n máa ń ṣàmójútó ibi tí wọ́n ń lò náà fún eré àgbéléwò wọn. Yes, there's a question I want to ask that I don't understand. People that give people award in Nigeria, both Nigeria and outside outside Nigeria, AMA award, NBC award, please What happened to location manager people? People that provide location that you people use to produce the movie, to produce the musical you are, you, you, are, you are giving award to, to produce the commercials, everything. You'll be giving best comedian, best upcoming, best this, makeup artist collecting award, uh, costumier collecting award, setman collecting award, continuity collecting award, director collecting award. What happened to location manager? ní nọ́mbà ẹlẹ́ẹ̀kẹfà wọ́n ní ẹni àṣelóore tí ò dúpẹ́ ó dàbí ọlọ́ṣà tó kóni lẹ́rù lọ pẹ̀lú ìdùnnú àti ayọ̀ ni ìlú mọ̀ọ́kọ́ṣeré Esther Kalẹ̀jáyé fi ń dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run wípé ó dá a sí ó sì pamọ́ nínú ewu gbogbo Esther Kalẹ̀jáyé ló lo ìtàkùn ayélujára rẹ̀ láti dúpẹ́ oore tí Olúwa ṣe fún léyìí tó sì mú kí ọ̀pọ̀lọpọ̀ àwọn olólùfẹ́ rẹ̀ náà lórí ìtàkùn ayélujára máa bá a dúpẹ́ ní nọ́mbà ẹlẹ́ẹ̀karùn-ún ìlú tí àwọn ènìyàn mọ̀ sí àgbà ìnàkí ló lo ìtàkùn ayélujára rẹ̀ láti dúpẹ́ lọ́wọ́ àwọn olólùfẹ́ rẹ̀ lórí ìtàkùn ayélujára Instagram pé wọ́n ṣe wọ́n kú ìfẹ́ léyìí tó sì ń dúpẹ́ pé àwọn olólùfẹ́ òun lórí ìtàkùn ayélujára Instagram ti fẹ́ pé mílíọ̀nù kan. ní nọ́mbà ẹlẹ́ẹ̀kẹrin gbajúgbajà òṣèré Tóyìn Àfọláyàn ni ó fi àwòrán kan sórí ìtàkùn ayélujára rẹ̀ níbi tí ó wá béèrè lọ́wọ́ àwọn olólùfẹ́ rẹ̀ lórí ìtàkùn ayélujára wípé ta ni ẹni tó lè sọ ọdún tí àwọn ya àwòrán yìí ẹnikẹ́ni tó bá gbà ẹ̀bùn wà fúru ẹni bẹ́ẹ̀. ní nọ́mbà ẹlẹ́ẹ̀kẹta ìlúmọ̀ọ́ká òṣèré Dùnní Bádùrù táwọn ènìyàn mọ̀ sí màmá kò gbèrègbè ló lo ìtàkùn ayélujára rẹ̀ láti dúpẹ́ lọ́wọ́ iléeṣẹ́ tí ń bá ṣiṣẹ́ èyí tó jẹ́ wípé wọ́n fi ilé ńlá ta á lọ́rẹ bẹ́ẹ̀ ló sì dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run tí ọ̀pọ̀lọpọ̀ àwọn olólùfẹ́ rẹ̀ náà sì ń bá dúpẹ́ bẹ́ẹ̀ náà ló sì ń súre fún wípé lágbọ́rọ̀ Ọlọ́run Elédùmarè pé ilé àtura. ní nọ́mbà ẹlẹ́ẹ̀kejì àwọn olólùfẹ́ gbajúgbajà agbóhùnsáfẹ́fẹ́ Kúpì ni wọ́n ti ń kí kú oríire ti ẹ̀kọ́ rẹ̀ látàrí ọ̀rọ̀ tí Kúpì kọ sábẹ́ àwòrán rẹ̀ tó sì sọ wípé ní oṣù kẹfà ti ọdún tí a wà yìí òun máa tó parí ẹ̀kọ́ òun ní iléèwé gíga Oxford tó sì sọ wípé iléèwé ọ̀hún jẹ́ iléèwé tí ó máa ń mú kí àwọn ènìyàn tí wọ́n wà níbẹ̀ kí wọ́n ní ẹ̀mí ìrẹ̀lẹ̀ bẹ́ẹ̀ náà lọ́pọ̀lọpọ̀ àwọn olólùfẹ́ rẹ̀ náà kí wípé ah ó mọ̀ kú àṣẹ àṣeyọrí o lágbára ọlọ́run elédùnmarè àṣeyọrí ni ó máa ṣe. ní nọ́mbà ẹlẹ́ẹ̀kínní ìlúmọ̀ọ́ká olórin ọmọtọ́lá jayéọlá gbéra ló lo ìtàkùn ayélujára rẹ̀ láti dúpẹ́ lọ́wọ́ ọlọ́run nítorí ó ti pé ogún ọdún tóun ti bẹ̀rẹ̀ ìrìn àjò orin kíkọ wípé ó ti jẹ́ ìrìn àjò ìnira ìgbàgbọ́ ìwúrí ìrẹ̀wẹ̀sí àmọ́ ọlọ́run padà sọ gbogbo rẹ̀ dògo tọ́lọ́run sì sọ òun di ẹni táyé ń fẹ́ ó dúpẹ́ lọ́wọ́ àwọn olólùfẹ́ rẹ̀ fún ìgbàgbọ́ tí wọ́n ní nínú rẹ̀ ó sì dúpẹ́ dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run fún oore àti àánú tí ó rí gbà. mo ní jù báyìí lọ fún ajá balẹ̀ ìròyìn amúlùdùn mẹ́wàá látòrí ayélujára Ọlámídé Ọlásànlẹ̀ lórúkọ tèmi ó dàbọ̀.